èwo nínú yín ló lóun ń déètì mi tí ò mú nǹkan àwẹ̀ wá ṣé kí n máa fi gàárì sínú ni ẹ ṣàánú àti mú gàárì mú gàárì ojúgun ò ṣe é sílẹ̀ pẹ̀lú bàbá ìgò fò ìgò dúdú là ń dé ojú ó ti lọ bá wọn yéé èwo nínú yín ni máa ń tọ́pẹ́ àmì ọ̀dá advance wàhálà dé give away tẹ́ tó post tá a bá dáhùn question ẹ̀ torí ń fún wa wọ́n mọ̀ dáràn ọpẹ́lọpẹ́ kú tàbí ọlá tọ́sán owó pampasì tó ní owó pampers ọmọ tí ń kírun rè òun la gbà táàbí jẹ sáárì èwo nù yín ni ò sóò tó sì lówó nù account balance ṣé ẹ fẹ́ wọ rẹ́ẹ̀dì tẹ́ ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ tí náà ni. come to my DM and have some answer. èwo nínú yín ló lóun ń déètì mi tí ò mú àwẹ̀ wá ṣé kí n máa fi gàárì sínú ni ẹ ṣàánú àti mú gàárì mú gàárì ojúgun ò ṣe sílẹ̀ pẹ̀lú bàbá ìgòfò ìgò dúdú là ń dé ojú ó ti lọ bá wọn yéé èwo nínú yín ni máa ń tọ́pẹ́ àmì ọ̀dá advance wàhálà dé give away tẹ́ tó ń post tá a bá dáhùn kwẹ́sàn ẹ̀ torí ń fún wa wọ́n mọ̀ dáràn ọpẹ́lọpẹ́ kú tàbí ọlá tọ́sán owó pampasì tó ní owó pampasì ọmọ tí ń kéwọn re òun lágbà tá a fi jẹ sáárì èwo nù yín ni ò sóòlọ́ọ̀fù tó sì lówó nù account balance ṣé ẹ fẹ́ wọ rẹ́ẹ̀dì tẹ́ ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ti náà ni. Come to my DM and have some answer. Yeah!